والانتقال وانتقال من مكان إلى مكان وهذا الانتقال في الإسلام له آداب وأحكام ينبغي للمسلم أن يتعلمها ويطبقها في حياته ومن عادات السفر عباد الله اللجوء إلى الله عز وجل حتى الشرائع في السفر بقلبه توكلا على الله عز وجل وبجوارحه بأن يصلي ركعتين قبل الشروع في السفر لقول النبي صلى الله عليه وسلم إذا خرجت من منزلك فصلي ركعتين سمعانك في مخرج السوق وإذا دخلت منزلك والفتح ركعتين كالمعاني من خلق السور رواه البزار وغيره وحسنه غير واحد من العلماء يتقي الله عز وجل بلسانه يستقر الله عز وجل ويقول قبل ركوب دابته او مركبه الله اكبر الله اكبر الله اكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطل عنا بعدك اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وجوع المنقلب الإيماني والأمل ولا ينسى ذكر الله عز وجل أثناء السفر يكبر الله عز وجل عند الشعور ويسبحه عند الجلوس فإذا نزل المنزلة يقول اللهم إني أعوذ بكلمات الله تامات من شر ما خلق لقول النبي صلى الله عليه وسلم من نزل منزلا ثم قال اعوذ بكلمات الله والناس من شر ما خلق لم يضره شيء حتى يرتحل من منزله ذلك رواه مسلم وينبغي ان يذكر الله عز وجل عند رؤيه المدينه التي يدخلها ويقول اللهم رب السماوات السبع وما أخلل ورب الأراضين السبع وما أخلل ورب الشياطين وما أخلل ورب الرياح وما زريت اللهم إنا نسألك خير هذه المدينة وخير أهلها وخير ما فيها ونعوذ بك من شر هذه المدينة أو هذه القرية ونعوذ بك من شر هذه المدينة وشر أهلها وشر ما فيها ويستحب أن يكون سفره يوما قليل ويكون مبكرا إن تيسر ذلك لما ثبت أن النبي صلى الله عليه وسلم كان يحب أن يخرج يوما قليل رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لامتي في ظهورها رواه ابو داود وصححه غير واحد من العلماء ويجب عليه ان يجتنب المعاصي والذنوب كما يجتنبها في اقامته قال النبي صلى الله عليه وسلم لا تسحب الملائكه رفقا لا تسحب الملائكة رزقة فيما كلب أو جرد رواه مسلم ويكره أن يكون مسافرا وحده فإذا كانوا ثلاثة وأكثر ينبغي عليهم أن يؤمروا واحدا منهم كقول النبي صلى الله عليه وسلم لو يعلم الناس من الوحدة ما أعلم ما كان راقم بليل الوحدة رواه البخاري وإذا اجتمعوا في مكان فمن العجب ألا يتفرقوا لأن النبي صلى الله عليه وسلم اعتبر ذلك من الشيطان كما سبق ذلك في صحيح في سنن ابي داود وغيره من كتب السنن بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أبدا بعد فإن عذاب السفر عباد الله أن يذكر الله عز وجل كما ذكره في بداية السفر ويزيد على ذلك بقوله آمنون تائبون عابدون لربنا عابدون وأن يبدأ بالمسجد قبل دخول منزله بما ثبت أن النبي صلى الله عليه وسلم إذا قدم من سفر بدأ بالمسجد فرفع ركعتين ثم جلس رواه البخاري ومسلم وإذا دخل منزله منزله يستحب له أن يصلي ركعتين كما ثبت ذلك عند البزار bí màá sọ̀rọ̀ adúgbò tí wọ́n ọ̀nà ọ̀gá ọ̀nà ọ̀gá tí ó tó fẹ́ ẹni kọ̀ọ̀kan wá sí bí abẹ́lẹ́ àǹfààní láti wá sí bí máa tòlé ìwọ̀n ọ̀gá tí ó lọ́sà ní kí á fi ọ̀pọ̀lọpọ̀ sí náà lórí ẹ̀rẹ́ ó sì dáná sí fún ẹni kọ̀ọ̀kan wá. adúgbò tí wọ́n ọ̀nà ọ̀gá pẹ̀lú èyí tí ti mú wa ló fi fi wá sí àti àbúrò èyí tí a fojú rí àti èyí tí a ti rí lọ́nà àti wọn àtàlẹ́ fún wọn dájú ọ̀rọ̀ wa. akọrọ ìkẹlẹ fún àwọn ẹlò àkàǹtẹ lọ́wọ́ bá wà ní ìgbọ̀sẹ̀lẹ̀ ẹni tí ọlọ́run àti ó ti rẹ̀ lẹ́sẹ̀ wá sí ìgbẹ́ àti àánú gbogbo àdáńdá ìpàdá ìgbẹ́ àti ìgbẹ́ náà ti wọn bá wọn rárẹ̀ àti àwọn àkàǹtà ìdí wọn bá lò wọn àti gbogbo àwọn ọ̀gá alákọ̀ọ́sẹ̀ lè ojú ọ̀nà àwọn ti lè ọjọ́ ìrìn àti ìlànà. ní tí ò ní ìrètí mi ná ọmọ ìyẹn ní ọ̀sẹ̀ náà yé yìí. ìgbà míì yọ wà nínú rẹ̀ ìgbà míì yóò ti kúrò nínú òru rẹ̀ lẹ́yìn tí wọ́n ti jẹ nímọ̀ káàkiri àbí tí wọ́n ẹ̀kọ́ kan sí kejì káàkiri lẹ́yìn pé lẹ́yìn tí ó wà nínú òru rẹ̀ bẹ́ẹ̀ nígbà tí pé òun máa ń sọ̀rọ̀ sí ibi báyìí ó lè jẹ́ lórílẹ̀-èdè rẹ̀ ó sì lè jẹ́ ní ibi tí èdè orílẹ̀-èdè rẹ̀. ìbá kúrò láti ìlú kan lọ sí ìlú mi ó ní ẹ̀kọ́ ó sì ní àwọn àdájọ́ èyí tí ọ̀rọ̀ nínú náà tó ti gbé ó sì pàtàkì èmi àti ẹ̀yìn ká máa àwọn ìkọ́lé àti àwọn àdájọ́ yẹn káfíńsì máa fi ṣe ìtẹ̀lé ayé wa lórí ṣe ẹ̀sùn islam kò sí ìdọ̀kẹ́ta wọn kò bá tàbí máa fi torí eré ayé àtọ́jọ́ ìgbéga sí àná tí ọmọ ọ̀gá sí ọ̀gá ayé ẹ̀fọn àti àyè ọmọ ẹ̀ńtẹ̀ ọ̀gá ọ̀gá lọ́sọ́jà sí ọ̀gá ayé ẹ̀fọn kódà bá ń sọ tẹ́lẹ̀ láàrin aburú níbi wọn tọ́jẹ́ sí wa àyè ọmọ ẹ̀ńtẹ̀ ọ̀gá ọ̀gá lọ́sọ́jà ọ̀sán náà ní ilé ẹ̀kọ́ èyí tó ti ìrántí ẹ̀ lásán bẹ̀ lórí pẹ̀lú bọ̀lá ìdájọ́ ìfọ́jẹ́ lọ́dájọ́ àdìsọ́ rárá nígbà tí wọ́n ti yọ ẹ̀dọ̀ láti àwọn àdájọ́ ìṣe ọ̀rọ̀ máa fi ṣe ìrìnàjò ṣùgbọ́n wọ́n ṣe ó pàṣẹ ní àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì bẹ́ẹ̀ tí kò sì ní kọ́ńtà tó wá fẹ́ ṣe ìrìnàjò òun náà ní pẹ̀sẹ̀ àti àti ìṣẹ̀kọ̀ wọ̀nyí. nígbà bí wọ́n ti kéde ó tó ìrìn àjò ó ní kéde ó sí ọ̀kan náà lọ káàlọ́ gbọ́dọ̀. Ìgbàgbẹ́lẹ̀ kò sí ilé ẹni sá lọ yàtọ̀ sọ́dọ̀ náà la. Gbogbo tí èèyàn bá ní kó tó wù káàkà rẹ̀ sí lọ́wọ́ ti yàtọ̀ sí ti ọlọ́run òkú lọ́pàá bẹ̀ tọ́ àwọn ọ̀sán lọ. Ìgbàgbẹ́ ìgbàgbọ́ á ní ìrìn àjò. Ìjọba ìrọ̀pọ̀ ìgbọ́lọ́ èèyàn fara lé ọlọ́wọ́ bá bákan náà nínú ìlànà àìsọ̀rọ̀ rẹ̀ lọ́sọ̀rọ̀ láti wọn káfẹ́ ọ̀pọ̀ àyọ̀tọ̀ ẹni tó ń wá tó rìn àjò káyọ̀ náírà méjì tí ìbá ṣe láti náírà tí ò lẹ́tọ̀ á fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀la àpọ̀lẹ́ yìí kódà pé ṣe wọ́n yà lè ga àlejò kọ́kọ́ wọn wà yọ̀tọ̀ náà fẹ́ pé tọ́wọ́ kẹ́kẹ́ àdébí rẹ̀ yálà lọ sí ilé iṣẹ́ àdé lọ sí ilé ẹ̀kọ́ rẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ìrìnàjò yẹn lẹ́sẹ̀ àjèjì lẹ́sẹ̀ àjèjì sọ báyìí yìí yóò wá lọ kó níbi aburú ti bẹ̀rẹ̀ níbi ìyọ̀jáde aburú kọ́ ìjáde sí ọlọ́wọ́ náà fún mi. sọ bá ti tún wọlé padà náà yẹn lẹ́sẹ̀ àjèjì láti lè fi dúpẹ́ fọlọ́ eléyìí ọ̀hán náà fún ọ níbi aburú ìwọlé àti èdè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọ̀làkà fún ìlànà yìí lókè ìdájọ́ pé àti àti ìfẹ́ ìfọ̀mọ́ wa ká dún nínú àwọn pàtàkì yọ nígbà tí a bá fẹ́ ṣe ìrìnàjò ká lè fi àyàn náà sílẹ̀ méjì tí wọ́n lè fi àgbòrò. bákan náà láàrẹ̀ ẹ̀kọ́ oníkàtà ìṣèkára torí pé ẹlòmíì ìjọba fẹ́ ṣe ìrìnàjò nílé tó fi yọ máa lọ sódò láti lè lọ yẹ̀wò nínú àjọ ọ̀dà àbí òní dà tí wọ́n wà á sọ di ẹlẹ́kọ̀ọ́. ó ti dá sí pé iṣẹ́ ọ̀nà lọ́wọ́ iṣẹ́ ọ̀nà tí wà dára ó ti wà nínú ìlànà àti wà máa bẹ̀ ọkọ̀ máa wà ní ìrọ̀lẹ́ ìkàlà wa ti àti àti wà máa bẹ̀ ó wà ní ìrọ̀lẹ́ orúkọ rẹ̀ ní ẹgbẹ́ abẹ́ ó ti àti wà máa bẹ̀ ọkọ̀ máa wà ní ìrọ̀lẹ́ ọ̀nà ń káwọn láti fi ìṣèkára níbi gbogbo àlọ́ rẹ̀ àwọn ṣé bá fẹ́ ṣe ìrìn ó ṣe ìṣèkára torí pé odi ní ìṣèkára fún rẹ̀ òdìdí kótópà ni ìyẹn kọjú yọ pé pé máa ń fi àkíyèsí ẹ̀dùn kọ̀ọ̀kan wa tọ́jú pé pé àmà àdúrà yìí ká lọ kọ lọ́dọ̀ àwọn onímọ̀ èyí tí ṣe jọ́ ọ̀tà wà lásìkò gbogbo sáàpù yẹn náà fìlà nígbà wọn kò bá sàkóso pé ká pọ̀lù ọ̀dà àti yẹn náà fìlà méjì tọ́ba ti yẹn náà fìlà méjì àdúrà sáàpù kò èèyàn wá èèyàn yára rárá kò lè gbà nítorí mẹ́ta pẹ́lẹ́ yọ̀ wá sẹ́yìn pé kéèyàn á máa lọ sọ́dọ̀ ẹ̀dẹ́ òṣèlú yọ ọmọ máa gbọ́ owó èèyàn dé yóò rí èèyàn sí àbọ̀ ọ̀gàn àbí gbogbo tó ìtọ́jà títí yọ ọmọ gba owó ní ọwọ́ rẹ̀ tó títí báyìí lára àná ìlànà èyí tí ọwọ́ àtúnwó ìrìn àjò títí náà yóò gbé wa kó níbi àwọn àkètọ́jà títí ọ̀lẹ́sàn bákan náà lọ́jà tí pé kéèyàn tó tẹ̀rìn àjò ọgbọ́n kọ̀ọ̀kọ̀rọ̀ sí lélẹ̀ ní gbogbo táwọn tí wọ́n máa kábàámọ̀ ní pé ta ló ń rìn rìn àjò tó èèyàn rí pé òun sílẹ̀ rẹ̀ dáadáa nípa jíjẹ mímu alákàtúndà tó ìrọ̀ ọ̀hún tẹ̀ lórí ádẹ́sì nípa fífò tó lóòrèkóòrè báwo ni àdámà rere èyí pé ó ti dábẹ́ nípa ó ti ìbánisọ̀rọ̀ kọ́ra wọn létí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àlejò mohammed ọ̀pọ̀ ọ̀rọ̀ àlejò wọ̀sẹ̀lẹ̀ eléyìí náà lára ìlànà ìtọ́jà ti dé náà fẹ̀yìn. bákan náà lára ìlànà tá a tó fẹ́ ní pé ìrìn àjò tó bá jásí pé èèyàn ti ẹ̀ sí ìlọrí nítorí dájú kéèyàn ti wá dì í kéèyàn gbàmà lọ́dọ̀ àwọn tó ti fọkàtà tó ti mà níbẹ̀ tó ní ẹ̀sìn rẹ̀ nípa àgbàdo yẹn bọ́yá èèyàn fẹ́ fẹ́ hajj nítorí o nítorí kéèyàn lọ béèrè bóòlù yẹn ti fi tí òfin yá tó kéèyàn kà pé eré lọ́lá kan tó lára ìlànà èyí tó láǹdà kalẹ̀ fún àlè lẹ́yìn náà tó sì jẹ́ ìkan ìrìnàjò. lára ẹ̀kọ́ ìrìnàjò onírìnrìnrè tí wọ́n ti pè lọ́dọ́ èyí ni ó gbé a tọ́ba ti kọ́ síbi ìtagun rẹ̀. eléyìí kìí ṣe ìrìnàjò nìkan tó ṣe máa wà ní tọ́ba kẹ́ẹ̀gùn kan àgùn yálà wọ́n tó lé o ẹ̀rọ tó lé o tó ti lágbó àtẹ̀yìn òde ọkàn yẹn ti tẹ́lẹ̀ máa fẹ́ sí ìrìnàjò ọkọ̀ ju ìgbà tẹ́lẹ̀ òde ìrìnàjò lọ àdúrà yìí gbogbo títí ìtọ́ka tó ní mo ti kà lọ láìpẹ́ yìí gbogbo títí ìtọ́ka sí náà ní pé èèyàn fi ọ̀nà ọba wa sọ̀rọ̀ kó o ní gbogbo aburú ètò ti ṣẹlẹ̀ sí ìyàn níbi àrùn àjò lẹ́yìn sì ń fi ọ̀nà ọba nípa pé o tún bá lè dáadáa. sọ àdìgbé eléyìí náà ọgọ́rùn-ún ti ní ìjọba tó ẹ lòdì ìjọba tó ṣẹlẹ̀ lò yọ ọmọ wọlé mọ́tò làbẹ́rẹ́ ilé pé ìbá wà nínú mọ́tò gbà mí wà á pé ìpàdé pọ̀ lórílẹ̀‐èdè yìí ẹ sọ pé ẹ má polongo yìí òun ti tọ́ sẹ́lẹ̀ ọ̀wà bọ́ sínú mọ́tò tí èdè pé bọ́yá mọ́tò jẹ ìdá tó bá gbé mọ́tò di ìdá tó bá wọ̀ bẹ́ẹ̀ tó bá wọ̀ lóore ọ̀wà gbé ìgbà wà sí ọmọ sọ pé tó bá ti gba jésù òun ní rí jọ̀wọ́ òun ní rí tẹ̀lé àlejò tó ìgbà àbùkù pọ̀ lórí èyí wa. tó mùsùlùmí tó náà máa ti ń sẹ nígbà tí ọ̀nà ká mọ̀tẹ̀ pé gbogbo tí ń sọ yẹ kìí ṣe ìgbẹ́ta tó wúlò rárá ọlọ́wà tó máa sàrò. kódà ẹ rẹ̀ lórí ìjà tó kù kórí tó ti máa ṣe ilé nígbà tí wọ́n bá ṣe léyìn ìgbà ìlànà ti wà káwọn dá mùsùlùmí nígbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ àjò yọ̀nyàjò káwọn lórí ìtàn àgbọn wa àjọ àtàkì ó ti ké gbogbo dàbí pé òun ti pẹ̀lú ìgbìmọ̀ tó àdúrà yìí náà ó ti kàdúwọ́jú káàdì ìgbìyànjú láti lọ kọ lọ́dọ̀ àwọn tó jẹ́ student lọ́jọ́ ọmọdé àbí àwọn míì náà sí ọba náà tó fi lè dá sí pé àwa náà máa lè pé nígbà tá a bá fẹ́ sí ìrìn àjò fẹ́ẹ́ ni wọ́n balẹ̀ pé àlẹ́ àkùlẹ̀ náà àti kékeré o àti báyìí ọlọ́run ọ̀rọ̀ sàn án ọ̀rọ̀ sàn án níbi gbogbo agbóhùn tó lè tẹ̀lé wà nínú ìrìn àjò ọ̀nà lẹ́yìn nígbà tá a bá tún ṣe ìrìn àjò lọ a nígbà tí wọ́n rọ̀ lára ìlànà èyí tí Islam fi kọ́ wa sí àyẹ̀tí tó pọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lá náà tí wọ́n ti máa ń ṣe òyìnbó nígbà tí nǹkan ìwọ́n bá gbẹ́nu sókè tó gun òbí lọ tó ọlọ́run gbà níṣẹ́ ìwọ́n máa fi ṣe nínú rẹ̀ pé ọlọ́run àgbà ọlọ́run àgbà nígbà tí bá ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí ló ti dé mùsùlùmí ọ̀la kakọ̀ ẹ̀ lára ẹni pé bí a bá tún wọ́pọ̀ kárátà sí kára sọ̀kalẹ̀ sí ga láti lè fi sinmi ní bọ́lá ní àdúgbò àwọn ṣe ọjà bọ̀ lára ìdílé tọ́lá wọn kí ìdí òní tọ́kù wàlẹ́ ìlúgà. àti èèyàn ń lọ akọ́nà jíjẹ èèyàn bá ní sòrò díẹ̀ bọ́lá láti lè ti tẹ́lẹ̀ o àbí láti lè sùn bẹ́ẹ̀ nígbà díẹ̀ kọ́ máa tọ́ padà pé ìrìn àjò rẹ̀ lọ́dún ni àti ọmọ akọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú sílẹ̀ òyìnbí ẹnìkan kò ní wọ́pọ̀ káàtà ní kọ́kọ̀ sí ìgbà tí wọ́n fi ṣe àwọn òbí náà ti bá ìgbà mẹ́rin ní ìṣẹ̀lẹ̀ ìyàwó pé òun fi ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ́jọ́ rẹ̀ tó pé tí ò ní àbùkù rárá kó ní di abúrú gbogbo sọ́dá ibi tó ń kọ̀kalẹ̀ sí wa kó kọ̀ ní kàbí ìlú rẹ̀. tó eléyìí náà lára ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò ní àpapọ̀ rẹ̀. lára ìgbára lọ́lọ́ gbogbo ìtumọ̀ sọ yìí ìgbára lọ́lọ́ ìrántí ọlọ́run bá ní ti ìrìn àjò ìbò ní ìlú òsì nàìjíríà náà èèyàn tí mo ti ẹ̀rọ àti wá sí kó tó wọnú ọdún àti tí kọ́kọ́ kan wà lè lọ sọ́jà tó ní àjọ àti máa lè. àdúrà tó ti dájú pé àwọn kò bá tàbí láti lè ṣe kéé ṣe àdúrà sí àwọn ẹ̀ẹ́dí àti wákàtí náà wákàtí yìí gbogbo láti ṣe àdúrà yìí kò sì tẹ̀lé méjì lọ ọ̀pẹ yẹn. tó dókítà tó àyẹ̀ dá lé lórí ilé èèyàn ti ọlọ́run nǹkan fẹ́pọ̀ yìí orí ibẹ̀ ní kọjá kó tètè àti àwọn èèyàn bẹ̀ orí àwọn èèyàn tó wà bẹ̀ ní kọjá kó tètè gbogbo àbú èyí tí ó lè ṣẹlẹ̀ nínú lórí ọlọ́run àbí lórí ìfẹ́ yìí nípa ọ̀rọ̀ fún wa láti lè ṣe torí pé pépà lọ sí ní àjò tó wá bá àwọn èèyàn tó pàdé tó èèyàn ó tu èèyàn èèyàn ti kábàámọ̀ ẹgbẹ́ lórí tó ń sílẹ̀ àjò wọn ṣe àdúrà yìí síwájú tó tó wọnú ìlú lílọ tó èyí yóò jẹ́ orí ìlọ́gbọ̀n nínú gbogbo àwọn aburú yóò sì jẹ́ nǹkan tí tó fi ń bẹ ọmọ ọmọ sàn án lọ́la láti lè dájú pé orí ọ̀sẹ̀ ìlú. díẹ̀ lára bá a ti máa ń lọ ọmọ sàn án lọ́la síwájú bá tó tẹ̀lé àjò nígbà tá a bá ń tẹ̀lé àjò lọ àti síwájú bá tó wọ inú òdòdó ìgbọ́dá ti lé ti lé ìlú èyí yẹ kí ló lẹ́nu tó ti ṣe yóò máa túmọ̀ ọ̀rọ̀ làánà wò lára níbi ìwà láàrú lára ẹ̀kọ́ mi kò lè dé tó bá rọrùn ilé ìtọ́ra ẹ̀ tó bá rọrùn ni ọjọ́ sí pé pé bàbá ti lè rìn àjò ọjọ́ ọjọ́ tọ́ọ̀sì sátidé ọjọ́ àdàlù ó sì tẹ́ láàárọ̀ kùtùkùtù lórí ọ̀ lórí pé ọwọ́ nínú ọ̀sán ìkọ̀kọ̀ ayà ni ó ti ṣe àdájọ́ ọ̀rọ̀ hàn ìjọ pọ̀ lórí ìgbà. Eléyìí tó bá wọ̀ ní ìwọ̀ya ọ̀jẹ̀ nǹkan ara rẹ̀. Kẹ́kọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ ìgbéra lèmi tó ti àlejò ọ̀hánjẹ̀ ọ̀sán àlejòlẹ̀ lẹ́nu àkàdé ìtọ́wà ní ọmọ tó náà bìyà ó. Ọ sọ̀rọ̀ ike ọlọ́ọ̀ra bá ń fi ìwòmọ̀ orin lọ́pọ̀ sí jíjáde àwọn àjọ mi lé láàárọ̀ kù. Ìtumọ̀ ẹ̀ ní pé èyí ti àárọ̀ tó wá jókòó sílé ní ìgbàgbọ́ àwọn àrùn pé káwọn kan wọn àwọn owó àti ìjẹ̀bù wọn wá kan bò wá. tó ká ṣe léyìí náà lára ṣe ṣe ó fi dá sí ó fi dájú pé islam kọ̀ wá. lọ́sẹ̀ náà lọ́jọ́ sí pé bí àti gbọ́dọ̀ tó mẹ́sẹ̀ nígbà tá a ti rìn àjò bẹ́ẹ̀ náà láà gbọ́dọ̀ tó mẹ́sẹ̀ nígbà tá a bá ń rìn àjò àti ìgbà tá a bá lọ sí yìí. tó èyí pé ìlú kan máa ń sọ sí ẹ̀ lọ́sùn ẹgbẹ́ ọgbọ́dọ̀ wá lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ló já pé òdì máa dá lílo ẹ̀sẹ̀ rẹ̀ ó dà ní ìwà màá lẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ lára ń tẹ́lọ́ pé ká ṣẹlẹ̀ sí lókè àti ètò ọjọ́ pé nígbà tí àwọn kan ní kọ̀ọ̀kan bá ti tẹ̀lé àlè àmàlẹ́sà onímọ̀ òní wà pẹ̀lú wa nígbà tí ajá àbí àgbo bá wà pẹ̀lú ẹ wo ìgbé abẹ́kóbá àwa lónìí ṣé máa ọ kéré nínú mọ́tò sí ọkọ̀ tó ṣe pé tí náà ló bá jágùn yóò ní gbé ní gbèdé. àti sọ́kọ̀ àlọ́sọ́dà ó ṣe gbogbo ní tí nǹkan eré báyìí bá wà àti ajá àwọn mọ̀lẹ́kọ̀ ní wà pẹ̀lú àwọn tó ti irú ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èèyàn ti lé ìkẹ́tà lọ́sàn rẹ̀ tí ó ti fura tó sára àwọn ọ̀sẹ̀ tí a ṣe àti ìdílé rẹ̀ náà kódà níbi wọn fún lẹ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ó tún fi wọ́n lọ gbẹ ike nípa fẹ́sẹ̀rì àjò nítorí dáhàtì sọ́ba rọrùn kọ́ba dáhàtì àjò yóò lè yá wọ́n yà sí pé wọ́n ṣe ní kù mẹ́ta lẹ́bàá tí wọ́n ṣe mẹ́ta o kí wọ́n wá ya ẹnìkan tó jẹ́ sí omi wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu pé ẹja àti báyìí ẹlẹ́jà àti báyìí ẹ kí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu nígbà tí èdè ọba fẹ́ kéde pé báyìí ṣe ilé ká pé wọ́n yẹ tó dàgbà nínú àlẹ́sílẹ̀ wípé eléyìí ó tún ní ìpínlẹ̀ ìdájà nípa gbogbo wọn lọ. àti ìfọwọ́ra àti ìfọwọ́ra ó fi wá lóògbé eléyìí ẹnu tó ní làbí ìdàgbò là ní ìfọwọ́ra àti ìfọwọ́ra pé bí àwọn èèyàn mẹ́ta wá fẹ́ sí òyìn àjò àti ìfilẹ̀ lọ tó wọ́n rí pé kí wọ́n mú ẹnìkan yóò jẹ́ ẹ̀tún ọ tó nígbà tí wọ́n ti ìrìn àjò. bákan náà níbi ọ̀nà pẹ́pẹ́ tó ń wọ́n lò sílẹ̀ oníke táwọn ìyẹn bá ma ọwọ́ nínú ọ̀dọ́ ìmọ̀lárí táwọn ìyẹn bá ma túbọ̀ mà níbi ilé ìjọba ìṣẹ́ ìrìn àjò padà ti dúró lóru ni ẹnìkan ọ̀wá títí pé kó wọn ọ̀dà gbé mọ́tò sọ́nà àti nǹkan àgùn sọ́nà lóru tí ọmọ dà lọ. eléyìí tó ti di àná pé bóyá táyà lọ́wọ́ ní bákan tó kí wọ́n nìkan dá tó pàmílẹ́kọ̀ ọ̀fẹ́ máa gbé lọ́jọ́ nílé ìta wọ̀nyí. àlejò ọ̀nà kan bẹ̀ ọ̀gbìn wọn lò pé ní sábàtì ìrìn àjò tó bá rọ lókè rọ ojú kátó méjì mẹ́ta àdé jù bẹ́ẹ̀ lọ síwájú kí àtúnṣe ìrìn àjò rẹ̀ ó fi dá púpọ̀ jù. bákan náà láàrin ìkọ́ni ní ṣé bá padà sí láti ìrìn àjò déèyàn ti gbá ọjọ́ ọlọ́run àmàlà ọ̀la ó ti fi àdúrà níwájú kó tó bẹ̀rẹ̀ àti rẹ ìrìn àjò rẹ̀ bẹ́ẹ̀ náà la fẹ́ kó ṣe nígbà tí ọba gun kẹ̀gbọ́n rẹ̀ ní padà bọ̀ wọ́n ti ilé rẹ̀ àbí ìlú rẹ̀ ọ̀rọ̀ ìpè ìyọ́nà tó ti fún àdúrà èyí tí wọ́n ṣe níbẹ̀rẹ̀ kí ló fi fún ọ náà ní àyẹ̀wò rẹ̀ sọ àyẹ̀wò àmì ìlú náà ní ọ̀rọ̀ kí náà àmì ìlú báyìí náà nílò àkàndọ̀ ọkọ̀ bá wà lọ́wọ́ sẹ́lẹ̀ ó ti máa fi àgbèrè pé kó wọ́n tó mẹ́ta kò sí ọ̀pẹ́ tẹ̀lé rà lọ́kọ́ bá wà lọ́wọ́ yìí ó ti padà sí fún wa pé gbogbo tí a ti ṣe nígbà tá à ń ṣe ìrìn àjò lọ bẹ́ẹ̀ náà la fẹ́ ká ṣe nígbà tí a bá ti ṣe ìrìn àjò lọ. èyí tó tún ṣe pàtàkì ni pé téèyàn bá dé agboolé àbí ibi tí ọṣẹ ilé rẹ̀ mọ́sálásí tó wà ní mọ́sálásí tó súnmọ́ ilé rẹ̀ lọ ìlà fẹ́ kọ́kọ́kọ́ sí ìwádìí tó mú wọlé. lára àlàyé àdájọ́ wọn àhàndẹ̀ tó kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dà tó wà nínú sọ̀rọ̀ ìwọ̀ báyà tó ń ṣe. lọ́bàárà sí àníwọ̀ àhàndẹ̀ tó kọ́ àlùkò náà tó bá ti rìn àjò kì í lọ sílé dàrẹ́sì yọ ọkọ ya mọ́sálásí yọ ìyànlá fẹ́ràn tó láti káwa náà ṣe tọ́ba ọ̀rọ̀ fún ọ bẹ́ẹ̀. ó fi dáàbì ọ̀sẹ̀ ilé tíwájú lẹ́yìn ó tó wọ inú ọjọ́ rẹ̀ bí ìyàn ọkọ̀ ọ̀gá ọ̀gá rẹ̀ ó yẹ láti àbí lẹ́yìn ìgbà náà ọ̀wọ́n àlọ́ sí ilé ìyẹn tí ọ̀gá bọ́ sí àkókò ìwọ̀n ọ̀ràn yìí tọ́ba ti bọ́ sí àkókò ìwọ̀n ọ̀ràn yìí tẹ́tí gbé òun tó ìwọ̀n ọ̀ràn yìí yẹn kó láti ìlú òkú. ṣé ìgbà tí inú ilé rẹ̀ náà àpẹkọ yẹn náà sí àbí ìgbẹ́ bí a ti sọ ní ìgbà àkọ́kọ́ bákan náà ìrìn àjò tó bá ti dàpọ̀ tó ti pẹ́ bọ́yá ìyẹn lọ kẹ́kọ̀ọ́ ni fún bí oṣù kan àlóṣù méjì lọ́sẹ̀ wà sílé àbí ọlọ́sẹ̀ hàn àbọ̀dọ̀ tòwò bí oṣù kan lọ́sẹ̀ wà dé ìrìn àjò tó bá ti dàpọ̀ náà tó ń nà ó ti dàpọ̀ káwọn yẹn máa bẹ̀rẹ̀ ní pé ó ti gbẹ̀gàn sí ìbáraẹnìjára láti kó àwọn èèyàn lẹ́nu jọ kó pe fámìlì tó kó fún ọ ní ibẹ̀ lára títí lọ irú àtẹkọ hajj yẹ àwọn èèyàn náà ń fi dáadáa pé àwọn ti ìrìnàjò hajj dé tí wọ́n ti fáwọn èèyàn ló tẹ̀ iye òsè ìdàgbà tó rí àná yọ ọ̀nà mọ́mọ́ ọ̀nà sílẹ̀ àbúláyé kọ̀ọ̀mọ̀ ọ̀nà sí máa sílẹ̀ lọ́wọ́ sí ìrìn àjò dé láti lè ní ojú pé fún ọlọ́run ọ̀sán ọ̀sán yóò kó àwọn èèyàn lójọ yóò fi kọ́ ọ̀sẹ̀ ṣùgbọ́n ọ̀yàtọ̀ sí èyí tí wọ́n sọ sí sábà náà ti wọ́n máa ń lò lórí pé bákan méjì ní kíkọ́ kọ́ fáwọn èèyàn lẹ́nu ọjọ́ lásán àti kọ́ sọ pé ẹ ọ̀fẹ́ pèlérè àti kò sí àjòkòlé kọ́ sọ pé nígbà tó bá ti jọ ìmọ̀ àbí tí ọba fẹ́ jáde ìdímọ̀ ọmọ akéde fáwọn ọ̀hán ní lọ ìdímọ̀ èyí tó tẹ̀lé ìjọ sí orí gàdà bóyá tó tó ṣe lóde olùsọ́kọ̀ ò sì wọ ìdímọ̀ pé òun ní sùúrù nígbà tó bá dé pé òun ráàyè wọ́n tẹ̀ wá lọ sí ilé ìjọba ìbàdìdé kódà kò fi lé jẹ́ ojúmọ̀ gẹ́gẹ́ bí ẹni kò náà lè yọ ọ́sùn níbi o ní ọ̀nà ìmọ̀tòláṣí tí ó fi jùmọ̀ ṣùgbọ́n tóbi ní pé ó ti lẹ́gbà láti lè kó àwọn èèyàn lẹ́nu jọ wọn fi pé èèyàn fi àgbẹ̀dọ́ jágùn èèyàn fi ilẹ̀ pé kí ni ti fi lọ fún ọlọ́rọ̀ ìmọ̀ bọ́tà rẹ̀ ṣùgbọ́n jẹ́ nígbà tí láti fi sọ ọlá tí ó wà fún òbí ni nígbà wo nílẹ̀ ó ti pàtàkì lórí kí a ní wọ̀nà ọ̀rọ̀ àtàkùn ìdílé àwọn ìṣẹ̀lẹ̀ bá gbà nínú oṣù yìí òun ló fi lóore ju àwọn yìí lọ yàtọ̀ sí àwọn ọmọdọ́nà ìyẹn kan tó bá ti dé káfíńsì kòkòrò láti gba àwọn púpọ̀ nínú oṣù yìí òfin ìgbà tí ọba láǹfààní rárá ọlá ó ọjọ́ kẹwàá oṣù mọ̀hárà ètò àlejò àkàndàlù ọ̀pọ̀lọpọ̀ àti òṣìṣẹ́ ọmọ ti àwọn àdéhùn rẹ̀ lójú kòkòrò pé kájà àwẹ̀ níbẹ̀ tó ń dé àwẹ̀ irú ọjọ́ ọ̀la yìí ọmọ àìsí ọdún kàtàkì lọ́wọ́ yìí. àti pé ìwà náà lọ pé pé kò sí èèyàn obìnrin lórí òbí mi gbogbo ọ̀la bá wà bùkátà sí àpòlítà ọlọ́wọ́ ọ̀sán ọ̀nà ọ̀gá pé ó kò lè jù lọ. àwọn kan tó ń kòkòrò àwọn tó àbálẹ̀ òní torí pé ìyẹn tó fi jáde bí ayapa sáwọn ìyàwó ni torí pé òní ni ọjọ́ kẹlẹ́ àwọn sáà láǹfààní láti gbà wọ́n lónìí káàkiri ẹ̀sìn ọ̀la torí pé òun bẹ ní ọjọ́ kẹwàá ti ṣe àṣùrà tí àbáwá láǹfààní láti dá tòní tí wọ́n ti tẹ́lẹ̀ tó ká tó gbà ní ọ̀túnla ó fi dá tó látàbá dá ọ̀túnla ti di ìdíje wọ́n yá àti àgbà tó látàbí ẹ̀sìn ọ̀la yẹ ó ti pàtàkì. káfí gbìyànjú ti ọ̀tún la máa láti lè fi ọ̀pá àwọn ẹ̀kú ní ìyẹn náà ti pọ̀ sí ọ̀nà ọ̀gá yóò fi rọrùn fún ẹ̀kọ́ àwọn aláwọ̀ máa ń sọ̀rọ̀ ìfọwọ́ ìfòmí wọ́n á lè lè ṣe ọ̀rọ̀ ìfòmí ọ̀lẹ́ni àdá àdá àdé ọ̀lẹ́ni àdá àdé ọ̀lẹ́ni àdé ọ̀lẹ́ni àdé أو أن تدعو في ذلك أو أن يبدو أحد أرض أرض دين بعيد غير تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وبلاء المؤمن ونور صدورنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا تغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرتنا عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة الأحوال في الدنيا والآخرة إلا قضيتنا الى أرحم الراحمين قل يا